ìran tó bá ti sọ àṣẹ àti ẹdí ẹnu tó bá ti sọ ìṣẹ̀dálẹ̀ ẹnu ìran yẹn ti wọnú oko ẹrú nǹkan tó jẹ́ kí àwọn Asia wọ́n unique àwọn lọ́wọ́ jù lágbàáyé léde ẹ bá dárúkọ China ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ China ẹ dárúkọ technology ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ technology ẹ bá dárúkọ South Korea ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ technology ni àwọn lè mention about fifteen country ní Asia kí ló fà ní wípé wọ́n fi àṣà àti ìṣẹ̀dálẹ̀ wọn ṣeré. akí gbogbo ẹ̀yin olùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́pọ̀ ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn máa ta nínú ọgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wò èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ṣó níbẹ̀. àdúgbò Ọ̀ṣun Òṣogbo Ọ̀ṣun tí a sọ lórí ẹ̀ lónìí àdúgbò alálẹ̀ Òṣogbo àdúgbò ọgbẹ́ irúnmọlẹ̀ Òṣogbo àwọn àdúgbò ọgbẹ́ ẹlẹ́yẹ Òṣogbo. Òṣogbo àdúrà gbogbo òkú ọlọ́wọ́ ti fi sùn tó ti lọ ní Òṣogbo. Àwọn àdúrà gbogbo orí adé àwọn àtàwọn àwọn àtàwọn tó ti jẹ kí ọkẹ́ ètò wà lórí èyí tó dé ọmọ láàyè kẹ̀kọ́. Àwọn àdúrà ẹlẹ́dàá ọba láàyè kẹ̀kọ́ tó wà lórí wákàtí àti òkú. Ilé ìwà ìgbàgbọ́ àwa o. Kí aláyélúwà ọba Asís máa wá síbi ẹnu pààlà. ọba azeez adéjìmí oyèkànwá aláìgbé of aigbe kingdom kìlọ̀ fọ́ wágbègbè. ọba àwọn ìjọba ọba tó bá dé live com você. Ọba Adékúnlé Ahmed Makama Oyèǹde Tẹ́gbó Tẹ́gbó Sùtù 3 olówu ọ̀fọ̀wọ́kúta aṣì balógun dúródọlá àkànní ìbalógun ọ̀fọ̀wọ́kúta àkí ọmọọba ọláṣadé adéyẹmí àkọ́bí obìnrin kábíyèsí tó relé lọ́jọ́ sí tọ́wọ́ àjà His Imperial Majesty ọba ọláyíwọlá adéyẹmí the third akí olùpàṣà of the pàṣà kingdom His Majesty ọba abdul yusuf ọlásùnkànmí gbogbo ọlá awákí àràbà òwòrán kingdom arshif awódìran agboola araba of òwòrán kingdom aṣojú àwọn àgbáyé ilé Ifẹ̀ òkè òsì ààrẹ ọ̀rọ̀ kákàǹfò ṣe Gani Balógun wá kí atọ́lóyè ààrẹ ọ̀rọ̀ kákàǹfò tilẹ̀ Yorùbá dole ya kora ba kora congress shugaba gide ta ni mọ̀kú nke bá rẹ̀ ní ọ̀rọ̀ àrẹ ọ̀tọ́ká òkúnlẹ̀ yorùbá ṣe gbáọ́dà láyé bá ọlọ́run kí akírógun àrẹ ọ̀tọ́ká òkúnlẹ̀ yorùbá ṣe kazeem afra òkè mr mrs abiola the herbert team from uk ẹ wá ní kó ṣe kíni. kó bá mi àríǹjì. Prince Prince Taiwo Akẹ́yìndé Ọlábọ̀dé èjì ògbèlè àwọn agbáṣàdá tilẹ̀ Yorùbá. Òkè Dr. Abiodun Agboola inú àwọn tó ń gbé ìfága ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn àlejò wọn from United States láti wọ́n lè fi jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé Ifẹ̀ mo kí Chief Andy Fálọ́wọ̀ brotherhood of man temple ìjọ òṣèṣe New York USA mo kí gbogbo àwọn ẹ̀tọ́rẹ̀ tó tẹ̀lé wọn wá wá kí coordinator mo kí gbogbo national coordinating council wà ní àti national executive council wà lójú òkú mo kí coordinator wa tó bá wa lálejò ní Ọ̀ṣun state lónìí prince adéyẹmí akọ́dẹ̀rìn the new Ọ̀ṣun state coordinator of modus mo kí ọ̀rẹ́ mi pípẹ́pípẹ́ ambassador prince ọlámilékan àwọn àpè ní ṣàǹbó ọ̀pá áfíríkà ṣàǹbó pè wá o òkè gbogbo department tó wà lórí ìjókòó nígbà lónìí o wá kí gbogbo èèyàn ẹgbẹ́ wa tẹ́wà ní ọ̀ṣun sí àdéjẹ́ wá láti gbogbo ilẹ̀ Yorùbá ẹjọ́ kú abágbàrá lásìkò inú yìí tó ayọ̀ ti kún fún ọdún Ọ̀ṣun tí ọlọ́run fún wa ṣe lónìí àti groove òun àti wípé ọdún ọdún yìí yàtọ̀ the president of the governor of Ọ̀ṣun state ó hà glamour wọn àwọn contents ọlọ́run lọ́dún yìí ó ṣòwò pé ọdún Ọ̀ṣun yìí ó wà unique. And uh, it was done in history. Lọ́dọ̀ tó máa wá sí ọdún Ọ̀ṣun ó ti mú ìyàwó ẹ̀ wá. Lájọ́ tí àwọn gómìnà ti wá sí ọdún Ọ̀ṣun, gómìnà Oyinlọ́lá ó gbìyànjú gan o. Gómìnà Arẹ́gbẹ́ ó gbìyànjú gan o. Oyètọ́lá náà gbìyànjú gan o. Ṣùgbọ́n wọ́n ti Adélékè yìí lọ́dà tó fẹ́ yàtọ̀ mo rí a lot of improvement ó ti bọ́ sínú speech mi ó lè ká o ṣùgbọ́n àmọ̀ pé ìtọ́ta máa bá mẹ́rin yẹn o àdìgbẹ́ àlẹ́jọ ọ̀ṣun state ni pé wọ́n ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ọ̀ṣun wọ́n bàbá wa rí tí wọ́n ṣe lọ́dún yìí ó fi hàn wípé a cultural education òun ni gómìnà tí wọ́n yàn ní ọ̀ṣun lásìkò yìí àtàlọ́lá tí rí tó kì í ṣe gómìnà tí ó wà ayé wáyà lálẹ́ àtọ́ta wa pẹ̀lú ẹ̀ lọ́fíìsì à ń bá discuss private issue àwọn ẹ̀ lọ́dẹ̀ discuss nínú ọ́fíìsì yẹn nínú àwọn èèyàn láti pé àwọn yìí ti sọ pé ní ààrẹ ìgbà wa bá ṣe wà lẹ́ni o à ń ṣe pre-meeting ọ̀ṣun ni o bí ọ̀ṣun ṣe máa da lọ́la àwọn tẹ́rí yẹn náà ó ṣe máa da òun náà lọ́sọ̀ àti wájà ní wọ́n ti fọ́n bú gọ́ọ̀nà ó máa da kéèyàn máa máa súnmọ́ èèyàn ìbẹ́jọ̀ kan fún wa tẹ́lẹ̀ ni pé ijó nìkan ló jó ṣùgbọ́n wá ní pé ẹni tẹ́ èèyàn lọ́sù yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ijó ó kọjá ijó àwọn ọ̀kan tó ti ṣe ní Ọ̀ṣun ó máa wúlò fún wa dáadáa ọlọ́run bá bá dẹ́gẹ̀ sí ọlọ́run lè máa fún ní ọgbọ́n àti òye sí lórí ìjọba yìí. ó wá pẹ̀lú bọ́dí fọ́sàmì ní gbogbo ẹ̀yí wáyé pátá pẹ̀lú gbogbo kábínẹ̀tì gbogbo kọmíṣánná wà bẹ́ẹ̀ spíkà wà bẹ́ẹ̀ stéta nọ́mbà sẹ́fì wà bẹ́ẹ̀ gbogbo gọ́ọ̀nà bá lè máa ṣì ní àti ìrìndìnà lórí ọ̀rọ̀ cultural promotion àti àtẹ̀tì tó wà so mo wá fi àsìkò yìí àti christian àti muslim tó wà bá sùn lè mọ̀ ebi oṣù lóṣèlú o ìwọ́n tẹ́yàn bá ṣì nìdí máa sọ tẹ́yàn bá ṣe tó bá kù díẹ̀ káàtó mo ṣe máa sọ nípa ẹ̀mí yẹn mi ò ní ti ju ọ̀rọ̀ lórí pé tẹ́yàn bá ṣe tó bá ṣe lọ sí òdà ọ̀tọ̀wọ́ tó gbé yìí mo gbàdúrà wípé àwọn tó yí lọ́kàn padà tó máa ń yí lọ́kàn padà tó lè wúlò fúnlẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ bákan náà mo kí kábíyèsí wa àtọ́jà inú ọdún ọdún ìyàwó sí láti ìjọba láti ẹ̀dá tẹ́ńsọ̀n ni tẹ́ńsọ̀n ni láti ẹ̀yẹ ọdún kábíyèsí àtọ́jà was so free this year pẹ̀lú ìdùnnú ti ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá di ọdún tó bọ̀ adẹ́bá kábíyèsí sọ̀rọ̀ kí ọlọ́mọ tí ó bá jẹ́ ọmọ tí ò bọ́rọ̀ tó fọ ọmọ ẹ̀ ró tó bá di ọdún tó ń bọ̀ torí gbogbo nǹkan tá a bá ní la máa fi mẹ́ṣọ̀ wípé àti local tourism o àti international tourism a fún ọ ní maximum protection àfẹ́ rí bẹ́ẹ̀ nínú ọdún yẹn àwa náà lọ fún international festivals a rí bí àwọn ìlú yẹn ṣe encourage ọ láti wá síbẹ̀ kì í ṣe wípé kí ọba àti ìjòyà gbogbo ìlú máa ṣe wàhálà lórí ọdún ẹjọ́ bá wo ìbàdàn ti bẹ̀rẹ̀ ọdún ọ̀sẹ̀ preparation ẹ̀ wọ́n ti ṣe program ẹ̀ for the past two months kí ọmọ kan tí ò bá lórí kì ó kàn wá síbẹ̀ ẹ̀dá torí pé kó ṣe pẹ́tẹ́pẹ́ kan ó lóun fẹ́ ta epo sí àṣàrà wọ́n lè lọ sọ́dọ̀ àwọn olóṣèlú ọ̀dẹ̀ eléyìí yàtọ̀ ìṣe ayé lélẹ́yìí ẹni tó bá dẹ̀ fìdùn ayé ọ̀màfàyé ọ̀rẹ́ tó mo fi àsìkò yìí sọ ẹ̀yin mídíà ń pé bí wọ́n ṣe ń sọ yìí o kí ọmọ tí ò bá gbọ́rọ̀ ọmọ tó bá ń ṣe pẹ́kẹ́pẹ́ tó sọ nígbàkúgbà tó fi ta òkú ẹ̀ kó wọ́n wá ba àṣà àti ṣe tí à ń gbéra ní ilẹ̀ Yorùbá jẹ́ mo lè kí ẹ̀yin oníwèé ìròyìn wípé dábàá pé kọ́mọ̀ wá bá wọ́n yìí wípé kámẹ́rà pa kámẹ́rà dé ní ìbẹ̀rẹ̀ ní èmi mo fẹ́ bẹ̀rẹ̀ pé kẹ́rin fọ́ọ̀tì ẹ̀ with passion because kì í ṣe ti gọ́ọ̀nà àbí Òṣogbo àbí àwa lè ṣe ẹ̀ ṣiṣẹ́ fún ara yín ìran tó bá ti sọ àṣẹ àti ẹdí ẹnu tó bá ti sọ ìṣẹ̀dálẹ̀ ẹnu ìran yẹn ti wọnú oko ẹrú nǹkan tó jẹ́ kí àwọn Asia wọ́n unique àwọn ọlọ́wọ́ jù lágbàáyé lẹ́ni ẹ bá dárúkọ China ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ China ẹ dárúkọ technology ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ ajé tẹ́bá dákọ̀ Japan ẹ̀dá mọ̀ technology tẹ́bá dákọ̀ South Korea ẹ̀dá mọ̀ ayé tẹ́bá technology ni àwọn lè mention about fifteen country ní Asia kí ló fà ní wípé wọ́n fi àṣà àti ìṣẹ̀dálẹ̀ wọn ṣeré wọ́n jẹ́ kí religion polarize wọn but in Africa àti jẹ́ kí religion polarize wọn. Even if you never polarize one, you come at one fanatic on religion. And uh, that was the basis of uh, being an underdeveloped continent. So iṣẹ́ wà lọ́wọ́ ní ẹ̀yìn oníwèé ìròyìn. Gbogbo bàtà bá sọ ń within ten minutes gbogbo àbáyé máa mọ̀. Agbára tọ́lọ́run fún yín nìyẹn. Ẹ project kọ́tẹ́ rí good bàbá rí gbà ẹ̀. Ẹ project a good passion so that uh, you can be out of bondage, unnecessary bondage, unnecessary bondage jẹ́ pé a wà tí ò jẹ́ ká ní ìlọsíwájú nígbà tí bondage yìí dẹ̀ ti wá láti seventies sí eighties ìfàsẹ́yìn máa ń lọ. gbogbo ẹ̀sìn ni mò ń ṣe ẹgbẹ́ nígbà tá a máa bẹ̀rẹ̀ orin Christian òun àwọn àti Muslim gbogbo ní lọ́pàá gbọ́dọ̀ bá ń ṣe cultural festival tó wípé wọ́n lè mọ̀ pé we are liberal kìí ṣe pé à ń ṣe fanatic lórí traditional religion bẹ́ẹ̀ náà ni ààrẹ fanatic lórí promotion of culture tí ẹ̀yin ò bá ti wà liberal any country tó bá ti turn to religious states can never be developed even the Arab country wọ́n ti hold country country wọn beyond religion like United Arab Emirates like eh, eh, ìlú ìtọ́jú ẹ̀gbá ọkọ̀ tọ́ ẹ̀gbá ọkọ̀ tọ́ bẹ̀ kátàrà kátàrà ẹ bá wo àwọn bàbá ha gbogbo àwọn ìlú wọ̀nyẹn wọ́n ti ó kò Saudi Arabia ti lọ almost two hundred and fifty billion dollars láti fi tó kòkòrò lórí space wọn cnn láti ní gbogbo fat wọ̀nyí àwọn tó ní religion yẹn wọ́n ti wò ó pé láti gba àlejò láti kó ayé wọ̀lú wọ́n ní láti wà liberal about religion but ní nàìjíríà bí ẹgbẹ́ yẹn ni wọ́n ṣe wà liberal ní tiwa máa ń le torí grant nǹkan tó ṣẹlẹ̀ nílọrin yẹn ìṣèkọ tó gbóni wo nǹkan tó ń ba ẹ̀jẹ̀ bá ilẹ̀ yorùbá ni tẹ́lọ̀ torí religion ó máa sọ pé ìlú Ìlọrin ìlú Islam ni tó wá jẹ́ Mẹ́kà ní àbí Jẹ́dà àbí Saudi Arabia ìlú tó dálẹ̀ tí ò ti ju sixteen century ẹ̀rọ bàbá ti dá Islam lẹ̀ ìgbà wo ní Islam wọn wọnú ìlú Ìlọrin tó bẹ̀ sí wọn kọ pé ìlú Ìlọrin Islam ó lè wá nípa tó sọ̀rọ̀ yẹn ẹgbẹ́ sọ̀là ni o Professor in University of Ìlọrin àpò ah, ṣe tàwé tó ṣòwò lọ sí akáàdì University of Ìlọrin àbí ICAN mo ṣe research nípa bí Ìlọrin ṣe wà pé Ìlọrin ládèrè ló tọ ìlú Ìlọrin dó ládèrè ló bí Pasí Pasí ló bí Alágbin Alágbin ló bí Àfọ̀njá Àfọ̀njá ló rẹ̀ ìtàn pa ní eighteen twenty four nílùú Ìlọrin tó fi di pé ẹ̀yà tó ń ṣe ẹ̀yà wa ọ̀dà gàba ló wà lórí nílùú Ìlọrin ààrẹ ìlú Ìlọrin Christian wà bẹ́ẹ̀ Muslim wà bẹ́ẹ̀ báyìí tẹ̀sí wọn á ní kí traditional believer tó máa practice religion moderately ẹ jẹ́ kí olúkálukú practice religion moderately kí olúkálukú fi different channels láti fi communicate sí ọlọ́run ọlọ́run wọn ń pè ní abetilu bí ajere òun ló dá oríṣiríṣi èdè òun ló dá oríṣiríṣi ẹ̀sìn òun ló dá oríṣiríṣi ẹ̀yà ṣé wọ́n fẹ́ jà fún ọlọ́run ni o lè ní ẹni wá lọ fẹ́ jà fún ọlọ́run orí ló bá jà fún ọlọ́run tó bá lọ́wọ́ tó fẹ́ lọ bí mo fẹ́ lọ kó ìrìnàjò ìfọlọ́rùn mi. tó mo fẹ́ tó bá sọ fẹ́ pé òun jàjẹ́ ẹ̀sìn òun lè ní olókòkò àìníṣẹ́ ni. Abájá ìlú àwọn ọ̀rẹ́ yẹn púpọ̀ nu wọn frosta ni wọ́n wọ́n fi ẹ̀sìn yẹn fraud ní. Tó o bá tẹ̀ wá fraud nínú ìlú gáàndì tó fẹ́ gbà ní Saudi Arabia àti Iran àtàwọn kọ́ńtù yẹn òun lọ́tọ́ ní pariwo ẹ̀sìn. Kì í ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn yẹn dénúdénú ìgbọ́dọ̀ ajé ìjẹ́kọ́kọ́ tí wọ́n bẹ gbogbo Yorùbá ọ̀rọ̀ alákatà kí tí ẹ̀sìn ní má yóò ṣẹlẹ̀ kí olúkálukú ṣe ẹ̀sìn tiẹ̀ láì dìsọ́ọ̀bù lọ láì dìsọ́ọ̀bù lálùkù ègún ni fún alẹ́sìn àbáláyé tó bá lọ sí mọ́ọ̀sì tó bá lọ dìsọ́ọ̀bù tó bá ti ń ṣe tó bá ti ń kírun ní mọ́ọ̀sì ègún ni fún ẹni náà tó bá di ẹlẹ́sìn àbáláyé ègún ni fún ẹlẹ́sìn àbáláyé látọ̀lọ́wọ́ àbí èkú ní fẹ́ tó bá fọ́pọ̀ mẹ́mọ́ ti sọ́wọ́ alábàláyé o torí àwọn lórí ilẹ̀ in the Shivabe family brought Muslim to, to Nigeria around 16th century àwọn tọ́lẹ̀ wá ń pariwo yìí gan 1804 ni wọ́n wọ Sókótó from 1804 wọ́n lọ́dẹ̀ lọ́rin ní 1818 tọ́lẹ̀ pa bàbá wa ní 1824 ẹtí ń bá bàbá wa àbínú ẹtí ń dọba àbínú ẹtí wá ní kí àwọn ọmọ onílẹ̀ wọn má ṣe sàbàlá yìí wọn bí ọba yóò bá bínú ọmọ wa bínú tó mo bẹ ẹ̀yin oníwèé ìròyìn iṣẹ́ wà lọ́wọ́ yìí láti ṣe lórí ọ̀rọ̀ ìlànà ìlàsìkò púpọ̀ torí ọ̀sìn fún wa lọ́wọ́ díẹ̀ lé lọ́bì ó kọ́ wa lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti ń tọrin ṣẹlẹ̀ ìwé àbò ẹ̀ sì rí pé àdógò òjà bẹ̀rẹ̀ tí wo lọ́ra fún díẹ̀ díẹ̀ ní ó pa sígbà ní pé ẹ bá palẹ̀ máa lo yẹn máa lọ sẹ́kọ̀ọ́ o nítorí àmúlẹ̀ o tó ẹ jẹ́ ká lo òǹbà sí ìlú ọ̀lẹ́ fi fún wọlé láti fi bọ́ra sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀yìn oníwèé lò Thank you. I welcome you to this year's edition of Social Osogbo Christmas. I also welcome our royal father and folks, the founder of Osogbo land. His Royal Majesty Ọba Jimoh Oyetunji Ọlámídé. Laroye Seto. And other traditional rulers present at this event. I appreciate all our guests for being part of this event. I'm happy that despite the harsh economic situation in the country, we are still able to fulfill the dream of the organization. We are not unmindful of the many sacrifices involved in fulfilling the dream of transforming the cultural identity of our race. But we are determined to ensure that Yoruba race take its pride of place among the community of race in the world. So far, we have demonstrated our common commitment to the success of all various festivals celebrated by our organization and our ability to sustain the temple for over two decades now is nothing but impressive. However, I must commend our member for standing firm on the task of changing the ugly narratives and Islam. It is all about our commitment. It is all about our desire to spread the hope of our race. So as we continue the journey of cultural renaissance, I believe that in the end, it shall all be part of the success story. And I'm sure the next generation of our race will gladly appreciate our effort towards reclaiming the lost glory of human rights. Osun Osogbo, the need to explore the tourism potential of Southwest. Osun Osogbo Festival has becoming a major festival in India and in Southwest and Southwest in particular. It is one of the leading festivals that is that is recognized by the United Nations Education, Scientific and Cultural Organization UNESCO. Over the last couple of years, Osun Osogbo Festival has become a big brand thousand of tourists that come from all over the world to share the good living and the beauty of the Osun River valleys. The global attraction, spiritual and tourism potential attached to the celebration of Osun Osogbo is enough, is enough to launch the state to global prominence. But it is unfortunate that Osun State government, that is paragraph I wanted to expose. Because what I saw this afternoon in the group has changed my mindset about the state government. So, uh, kindly expand this paragraph on my screen because for the benefit of the people that have the brochure. So, for example, for example, each time we come to celebrate Oshoshogo Festival in Oshogo, inject several million of naira into the economy of the state. He usually draw the attention of the global community to Osun Osogbo festival. That is on our own little way of promoting and driving the tourism potential of the state. But I'm, I am concerned about the state of the grove. Secondly, explain that. So, the group remains an enduring facility for cultural enthusiasts and tourists can visit the venue. The group is our heritage and it should be preserved as such, which I, I realize that the Osun State has started this year. There is need for us to give the facility a new facelift that will make it an attractive monument and place of attraction. So I'm using this opportunity to employ the Osun State government to renovate the Osun Osogbo Group, led in Gongwe in Ilbu as one of the prominent tourism sites in Osun State. It is a better, it is a better way to tell the world that we appreciate our heritage. And it is, a, it is the best way to exploit the tourism potential of the city. The Regionalism as a pillar to salvage Nigerian social With all these politics and struggle for proper identity, Nigeria need to rid itself of structural and prolonged fundamental problem In restoring, rescuing the country that is made for a proper cleansing of political measures, regionalism remains the best option for the country to move forward. Nigeria must rise above primordial sentiments and ethnic politics. There is need for complete overhauling of the structure and system of the government. Let the new administration chart a new course by embracing regionalism as a pinnacle to serve Nigeria. My position on regionalism is based on the ideology whereby the federated units are allowed to develop at their own pace all over the world. Democracy derives its built when the wish and well-being of the majority of the people are the gate thereof. Democracy thrives in the when the majority of the people have their ways in determining the quality of their lives. Democracy is the best form of government when the leader plays the general groups of the people above theirs. That is when there is unity peace uh, and tranquility in the country. But in a situation where there is both, both economic, social and political tension, hardship and insecurity, and the purpose of government is already defeated. Religion tolerance, time of proper self-evaluation as the area Ọ̀nà Kakanfò of Yorùbá I am, I am one of the advocates of peace in Nigeria. I'm a very liberal, I'm a very liberal person, especially on sensitive issue of religion. And I believe that talk that talk about religion is about peace, tolerance, and ability to strengthen the bond of unity among various religion groups in Nigeria and Southwest in particular. However, I think it's time for us to reevaluate dissension, being leading to various cases of religious crisis and intolerance across the region. From time immemorial, religion has been a major tool for preaching the gospel of peace, tolerance, and fear of God. In those days, both Muslim and Christians and the traditional belief live in peaceful peace and harmony without fear and threats. Even the hard world are beginning to see reasons in being modern and moderate in religion. Presently, things are changing. The Arab world has opened their country for tourism to grow and expand. They have been exploring their, their, own, their own world with moderate, moderation and with, without fanaticism. But today, it's sad that many of those that are supposed to be an ambassador of religion, peace, have turned out to be harbingers of war and intolerance. God love peace. It is in the it is our interest to seek peace and tolerance for the betterment of humanity and to the glory of God, the creator of heaven and earth. In Nigeria, we are very dishonest and unpatriotic, ungodly, being human being in a part of self-destruction. The recent crisis in Lawrence is a sad reminder of how people can be very intolerant on the issue of religion. The secularity of the Nigerian nation, as embedded in the Nigerian constitution, is a pointer to the fact that Nigeria have the right to practice any religion without fear or threats. These, their freedom of religion and association in Nigeria. For instance, Section 38 of the Nigerian Constitution allow right freedom of thought, conscience, and religion. This actions say every person shall be entitled to freedom of thought, conscience, and religion, including freedom to change his religion or belief, and freedom either alone or in community with others, in the public or private, to manifest and propagate is religion of belief in worship, teaching, practice, and orthodox. Finally, let me make it clear that the issue in learning is beyond religion. As propagated by some people, it is about identity, it is about, it is about tolerance, intolerance, and the need for proper self-information. That is why it is very important for us to seek harmony as we go about practicing various believe in the glory of Almighty God. Thanks for listening. God bless you all. Can clapping? Guys, clapping for the future. tí mo fi kí wọn. Yes, the civil respect my photo session. Photo session ẹ lọ sí ọ̀tá. Ẹ máa kọrin lọ báyìí, kọ́ wá tó royal dance. Royal dance ló bẹ̀ tí ó fi yí omi kí o lè. Gbogbo ẹ sínú ẹ̀ bá ló pé òun sọ pé ìdáyọ̀ tó bá mi sáré láti wọ́pọ̀ òun lè fi ìdíwọ́. Àtẹwọ́ sórí rẹ̀. I Adúgbòsé all the way from Dubai Airport. Your Adúgbòsé àpá òní tó. I'm akéèrè. Ṣòro ayé òní